أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني عصت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني عصت بربي وربكم أن ترجمون وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لا تسلط علينا الشيطان عدوا من أعدائك يرانا وقبيله من حيث لا نراه اللهم باعده منا كما باعدته من جنتك وأيسه منا كما أيسته من رحمتك وقنته منا كما قنته من روحك إنك أنت أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى ومنتهى علمه ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله, الله, الله محمد رسول الله القرآن كلام الله لا إله إلا الله القرآن كلام الله الله لا إله ìwọ ló ní. nígbà tá a bá kú tán ìwọ ló ní Allah la ilaha illallah. Al-Qur'anu kalamullah. Ọlọ́run forí jìn àṣírò àwa. ọlọ́run forí jìn. àṣìṣọ́ àwa. ọlọ́run forí jìn. àṣìṣe àwa. ọba tó dá wa. a ò gbàgbé rẹ̀. ọba tó dá wa. má gbàgbé wa. dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. atọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run àtàánú ọlọ́run ìyọ́nú ọlọ́run kó lékún fún anabi muhammadu atọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn anabi ọlọ́run afẹ́kórí bẹ́ẹ̀ fún gbogbo àwọn ẹni ire tí wọ́n ti jíṣẹ́ ọlọ́run ṣáájú àti gbogbo àwọn tí wọ́n ń jẹ́ lọ́wọ́. wasalamu ala ibadihi alladhina istafa àwọn ẹrú ọlọ́run tọ́lọ̀ ń sàlẹ́sà nínú ọkùnrin nínú obìnrin àgbà wípé tá a bá ti tọrọ kí ọlọ́run fún wọn tá a tọrọ kí ọlọ́run fún wọn yóò dorí tiwa náà ọlọ́run mọ́ṣá wa la bẹ́ẹ̀ kó wa náà láṣeyọrí àmín mọ́ṣá kàwa náà sínú àwọn ẹrú rere ọlá títóbi ọlọ́run àmín kí ọlọ́run ìgẹ́ rẹ̀ fún àwọn àfa àtọkọ àníkéwu bẹ́ẹ̀ ni fún àwọn òbí tán bí wa tán tọ́ wa re àwọn tán bẹ láyé nù wọn ọlọ́run bá wa kẹ́ wọn àmín àwọn tó ti lọ nínú àwọn òbí wa ọlọ́run bá wa kẹ́ wọn ọlá títóbi ọlọ́run a kí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin ará gbogbo ẹ̀yin alájọṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ tún sọ̀kalẹ̀ sí orí ìkànnì wa láti wá gbọ́rọ̀ ọlọ́run láti wá gbọ́ ìmọ́lẹ̀ ọlọ́run tí ń bẹ nínú súrátù rahamani gẹ́gẹ́ bí àṣà wa a kí yín pé asalaamualeykum. wa rahmatullahi wa barakatuhu àánú ọlọ́run kó bá dúdú yín àlàáfíà kó bá dúdú yín nǹkan níyàn ọlọ́run má jẹ́ ó bàjẹ́ gbogbo yìí tẹ́ ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run oore oore oore oore ọlọ́run máa fi lé yín lọ́wọ́ akírawa kú ọdún akírawa kú ìdùn ọdún iléyà tí ń bẹ níta èyí tí ọjọ́ ìní ń jẹ́ ìkan nínú àwọn ọjọ́ àmì ọjọ́ tí ń jẹ́ ọjọ́ ẹ̀yẹ nínú Islam tá à ń pè ní ayyamu tashriqi èyí tá nàbí sallallahu alayhi wa sallam sọ pé ayyamu tashriqin ayyamu akilin wa shurubin ayyamu akilin wa shurubin wa dhikri lillahi ta'ala àwọn ọjọ́ tashriq ìjọ kìíní tó tẹ̀ lọ́dún ìjọ kejì kẹta bẹ́ẹ̀ àwọn ọjọ́ wọ̀nyí. ayyamu akilin ìjọ jíjẹ ni wàṣòro bí wọ́n fẹ́ ká máa mu lóríṣiríṣi tí ó bá ti je wọ̀ wa zikiri <coughs> lillahi ta'ala ọjọ́ ìrántí ọlọ́run ni bá a bá ti nje baba bá a bá ti ń mu táǹkiri ọdún táǹjẹran ọdún tí inú wa ń dùn bẹ́ẹ̀ ni ká máa rántí ọlọ́run ọba tó ṣe ìjẹ nírọ̀rùn fún wa. nígbà táwọn kan ò ní tí wọ́n jẹ nígbà tẹ́lòmíì tí ẹ lè jẹ àmàlàáfíà ò jẹ́ kò lè fi nǹkan bọnú ọlọ́run fẹ́ ká fi àwọn ọjọ́ wọ̀nyí dúpẹ́ alama razaqakum min bahimatil anami lérí gbogbo àwọn nǹkan dábàá tó ṣẹ̀rọ̀ fún wa láti máa jẹ nínú ẹran nínú màálù ó fẹ́ ká pa wọ́n fi dúpẹ́ fọlọ́run ká jẹ níbẹ̀ ká bùn yẹn jẹ adúpẹ́ tọ́lọ́run ṣe tiwa báyìí. alhamdulillah akira wa èyí ni ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run suratu rahamani èyí tí a mú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ wá fúnra wa láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní ìjẹ́jọ́ àbí ìta ṣe gbẹ̀yìn àríbi ṣe níjẹ́jọ́ aya kan aya dúró lórí aya nọmba six aya kẹfà lákàgbẹ̀yìn àmọ́ olúwaṣọlá ọgbà wa lágbè láti ṣe àlàyé lórí àyà karùn-ún látòrí àyà kẹrin abọ́sẹ̀rí kẹfà àwa àgbè látòrí karùn-ún padà nítorí wípé ká má fi kankan lẹ̀ nínú iṣẹ́ olóore àti nínú ládá láìgbà ọlọ́run ọba sọ pé arahman alamal qur'an. خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان à ń sọ àwọn oore tọ́lọ́ ń ṣe fún nígbà tó ń ṣàlàyé kí ni àwọn tó ń fi orúkọ arahmanu ṣe fún wa lóore tó wá fẹ́ tàtàrà oore ní béèrè nǹkan kan lọ́dọ̀ wa ó ní arahman ọba tí ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ̀n ń ka dodo àwọn mèremère oore tó ń ṣe fún wa èyí tí ó yẹ ká gbàgbé nínú ayé wa ó wá síwájú ó ní aṣáàmùsọ alqamaru bihusban nínú oore tí mo ṣe fẹ́yàn mi ènìyàn tẹ́ ẹ bá fẹ́ mọ oore tẹ́ ẹ bá fẹ́ mọ pẹ́ dúfọ́ lọ́wọ́n ọba òní pé ẹ kíyèsí àṣàmùsù ẹ kíyèsí oòrùn wàlùkọ̀mọ́rù ẹ sì kíyèsí òṣùpá ẹ rí i pé bí hùsìbán méjèèjì wọ̀nyí wọ́n ń gbaṣẹ́ fúnra wọn bí hùsìbán pẹ̀lú ìṣirò pẹ̀lú calculation ó ti ní dèdè ìgbà tí oòrùn ó lò níta tá a fi ní rọrùn mọ́ tóṣùpá ó fi gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó ti ní dédé iye ìgbà tóṣùpá ó lò níta tá a fi ní rọṣùpá mọ́ tóun ó fi gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ oore rárá òun fi ṣe fún wa tí ò ní kí ọ̀sán ọmọ ọbẹ̀ lọ́gbére tí ò ní kí òru ọmọ ọbẹ̀ lọ́gbére nínú súratul Qasasi àyà seventy one. رنكل رأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تبصرون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون أني قل أرأيتم anabi béèrè lọ́wọ́ wọn àwọn kèfèrí wọ̀nyí gbogbo ẹni tí wọ́n ka alukoraani fún tí ó gbọ́ gbogbo ẹni tá a ní ó kírun tí ó kì í irú ẹni tá a ní ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ó mú orí ọlọ́run tó ní kí ni rahmanu ṣe fóun gan ẹni kó wọn ò dúpẹ́ ń pọ́ ọba oníkẹ́ lọ́lọ́run ọ̀nà ìgbà wo lọ́gbà kẹ́hún ẹ̀rí kó wọn ò tí ì bẹ́gbẹ́ pé ẹ̀rí kó wọn ò tí ì rí jẹ anabi béèrè lọ́wọ́ wọn wípé kú lára àìtún ẹ wò ó. wípé ja'alallahu alaykumul layla sarmadan tó ní kí òru ọmọ bẹ lọ́gbére ìyẹn ni pé bóun àtọ̀sán bóun àti òṣùpá ti gbaṣẹ́ lọ́wọ́ ara wọn nì tọ́lọ́run wá ní kí oòrùn ó dáṣẹ́ dúró kóṣùpá nìkan máa ṣiṣẹ́ lọ ìyẹn ni pé ilẹ̀ omi láàrin oòrùn àtòṣùpá mọ́ kò ẹ́ sí pé ìmọ́lẹ̀ òṣùpá nìkan gbogbo wa fi ń ṣayé tọ́ba yẹn sì kórìí bẹ́ẹ̀ sẹ̀rùmọ̀dán tí wọ́n ń bẹ lọ gbére bẹ́ẹ̀. ila yaumil qiyama. ila yaumil qiyama tí tó tún fi jọ́ kìyàmà tí ò ní sóòrùn mọ́ láéláé mani ilahun Manila ya'tikum bidi'a'in afala tubsirun. mani ilahun ghayrullahi ya'tikum bidi'a'in afala tubsirun tẹ́símọ́rọ́nà. àfàlà tó sírú náà àbí tẹ́símọ́rọ́nà nínú bẹ́ẹ̀. àfàlà tẹ́símọ́rọ́nà. man ilahun ghayrullahi ta ló ń tọ̀hún lẹ́yìn ọlọ́run ọba. Yàtíkùn bìdìyà in. Yàtíkùn bìdìyà in tí ó mú ìmọ́lẹ̀ wá fún yín ìmọ́lẹ̀ oòrùn. Òun ní tanná sí gbogbo tí ń jẹ́ spéèsì wa. Ẹ ìmọ́lẹ̀ oòrùn òun ló òun ló òun ní ẹ́nájì tó tanná sí gbogbo spéèsì tó tó to enlighten the space tí iná bá wá kú gbogbo tí ń gbàgbára látara ìmọ́lẹ̀ oòrùn tí ń gba ìmọ́lẹ̀ látara oòrùn gbogbo wọn náà kú pẹ̀lú ẹ̀ man ilahun ghayrullah táwa lè nílò lúwa tó yàtọ̀ sọ́lọ́hun yàtíkùn bìdìyàín tó lè mú ìmọ́lẹ̀ wá fún yín. afala tasma'un afala tasma'un adẹ̀wí fún yín fún yín ẹ fẹ́ gbọ́ aké fún yín fún yín ẹ fẹ́ gbà tọ́lọ̀ ń bá dá alára bẹ́ẹ̀ kí la fẹ́ ṣe ṣé bí oòrùn àti òṣùpá ti ń gbaṣẹ́ lọ́wọ́ ara wọn ní ń jẹ́ kí àgbẹ̀ ó máa rí ṣe torí pé tí oòrùn ọ̀bá yọ bó ni nǹkan oko ṣe fẹ́ wù àǹfààní tóòrùn ṣe nínú ìgbésí ayé wa kì í ṣe díẹ̀ kì í ṣe mọ́lẹ̀ nìkan kì í ṣe mọ́lẹ̀ nìkan lọ́tàn fún wa ìmọ́lẹ̀ wọ̀nyẹn tí àwọn koríko tá ń gbìn tí wọ́n bá rí wọn lè gbérí kí wá lókùtà àmọ́ jẹ tóòrùn ọ̀bá yọ bó o láṣe ní ẹnájì láwa náà fúnra wa tó rùn ọ̀bá yọ bó o láṣe fẹ́ gbélé ayé tó rùn ọ̀bá yọ ọlọ́run ní ti bá dá alára bẹ́ẹ̀ tí mo ní kóru ó mọ ẹbẹ lọ gbére ta lọ́ba tẹ́ ẹni tó lè pe òòṣà wo lẹ fẹ́ pè sóòṣà Ṣàngó ṣètọ́ba tálá àti dodo wọn yìí tẹ́ ń sìn ní ilẹ̀ Yorùbá àti yìí táwọn ẹlòmíín náà ń sìn níbò míì nínú àwọn òòṣà tán ń pè èwo ló lè dáhùn yọ nínú gbogbo wọn ló lè pàṣẹ fóònù pé báyìí ni kò yọ báyìí ni kò mọ̀ yọ ọlọ́run tún ní kula ra'aytum inja'ala Allahu alaykumun nahara sarmadan ila yawmil qiyamati. من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة Ọlọ́run ní ẹ wo Ànábì sọ bẹ́ẹ̀ fún wọn pé tí n bá ní kí ọ̀sán máa bẹ lọ gbére ńkọ́ ẹni pé kóòrùn ó tiẹ̀ wá tanná kalẹ̀ kọ́tàn lọ́tún ọ̀tún planet àtòsí planet sáìdì tó kọjú sí oòrùn nínú planẹ̀tì wa àti sáìdì tó kọ̀yìn sórùn tá a wá ní kórùn ọ̀n tàn sí sáìdì kíní kó tún tàn sí kejì náà man ilahun ghayrullah eh, yatikum bilailin ta ló bá tẹ́ ẹ ní tó yàtọ̀ sọ́lọ́run tó lè gbé òru mi wá fún yín tẹ̀sùkùnúnà fi àfàlà tubsirun. òru tẹ́ ẹ fi sinmi níbo lẹ fẹ́ rí ọlọ́run ò tí ì ṣèyí ló dín dín fún wa nípe káwa ní kí gbogbo ilé ayé ó ṣókùnkùn tí ó fi di jọ́ọ̀lù kìámà kò sì ní kí gbogbo ilé ayé ó wà nínú òrùn àtọ̀sán àtòru nínú òrùn tí ó fi di jọ́ọ̀lù kìámà àmúfàpẹrẹ díẹ̀ hàn wá láwọn apá kan nínú ayé láwọn ibi tó yẹ sí pé tó bá ti di àkókò kan nínú gbà wọn mọ̀ ní wọn bá ti wà nínú sọ́mà wọn mọ̀ ní long day débi pé náìtì wọn lè ṣọ́ọ̀tì àmọ́ ṣọ́ọ̀tì as short as ẹbí wákàtí kan ní Norway gbogbo náìtì wọn pátápátá alẹ́mọ́júmọ́ wọn kò kọjá wákàtí kan alẹ́mọ́júmọ́ pé ilẹ̀ ilẹ̀ àárọ̀ yìí ti mọ́ alẹ́ àná la wà ẹ́ alẹ́ àná sí àárọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá wákàtí kan ni láwọn àkókò kan ní Norway bẹ́ẹ̀ ni ní UK dé wọn a máa ṣọ́ọ̀tì débi pé ó lè di bí wákàtí mẹ́jọ nígbà míì nínú mẹ́jọ òun náà wọ́n ti kásùbà nínú mẹ́jọ nìna ni wọ́n ti kí alásàrì wọ́n kí àyílà wọ́n kí mọ́gíríbì wọ́n sì kí ṣáì nínú gbogbo ẹ̀ wọ́n sì lọ bí iṣẹ́ nínú mẹ́jọ òun gbogbo dé wà short ẹ̀sì pé di bí aago mẹ́rin ó kọjá wọ́n láwọn kí mọ́gíríbì aago mẹ́rin kọjá wọ́n máa kí mọ́gíríbì wọ́n nígbà tán sì kírun àṣùbà bóyá aago bíi mẹ́fà ẹ wo nǹkan ọba tí ọ̀nìtàn tọ́lọ́run sọ fún annual wẹ́dà Saudi atasko sọ́mà o àtàsíkò wíńtà wọn o wọ́n sì ní in tí ò ní dín ní wákàtí mẹ́wàá lálẹ́ mọ́júmọ́ tó bá dé ní Saudi àsìkò sọ́mà wọn ní Saudi wọ́n mọ̀ kírun ìṣáì ní bóyá bíi after nine n pé ó lè ti wọlé bíi tó nine bẹ̀ tí wọ́n mọ̀ kí mọ́ nine after nine àṣùbọ̀ ó sì mọ̀ dé lásìkò sọ́mà yóò mọ̀ dé bíi aago mẹ́rin ìdájí ó kọjá díẹ̀ ẹ̀wò yà wàásù tó wà ń bẹ̀ ó sì lọ́ǹgì níwọ̀nba bẹ́ẹ̀ ni tó bá dásìkò wíńtà wọn àwọn ò ní wíńtà tó dàbí tìlú èbó àmọ́ tòun ti bẹ́ẹ̀ ó ju ti ilẹ̀ wa lọ ní nàìjíríà àmọ́ tutù tòun ti bẹ́ẹ̀ wọn kí àṣùbà àwọn ní bí abẹ́ aago mẹ́fà àárọ̀ wọn kí i láago mẹ́fà àárọ̀ wọn máa kí irun mọ́gíríbì wọn ilé ó ṣú ní títí aago márùn-ún àbọ̀ ọ̀rọ̀lẹ́ máago mẹ́fà pẹ̀lú èyí tá à ń wí náà kò fà lẹ́ experience sallallahu alayhi wa sallam láti mọ̀ kan bẹ láyé tí náìtì wọn máa ṣọ́ọ̀tì débi pé kì í kọjá kan àbá nẹ́bì dé náà wèrí ó dé gbogbo west rí sallallahu alayhi wa sallam ntì yẹn náà kún tẹ́ẹ̀fì mọ́ pálí Kùránì òdodo ni tọ́lọ̀ fi wọn sọ pé tí n bá ṣe báyìí nǹkan kí lẹ fẹ́ ṣe tírú rẹ̀ rẹ̀ dẹ̀ ń ṣẹlẹ̀ kan ẹ fi mọ̀ pé n tọ́ pọ́sibù fọlọ́run láti ṣe ní tàǹkà ọlọ́run tí n bá ṣe bẹ́ẹ̀ ẹ ta lọ́ba tẹ́ ẹ ní tí ó kírètì òru sì ṣàǹfààní òru ṣàǹfààní ọ̀sán ṣàǹfààní ọlọ́run wa ni ọmọ ìgbàṣẹ lọ́wọ́ ara wọn afala tubsiruna ṣe ẹ̀rí náà ni ṣe ẹ̀gbọ́rọ̀ lọ́sọ tẹ́lẹ̀ kí ṣe tí yín di ni ó ti wá ní ṣe ẹ̀rí náà ni sójú yín fọ́ ni. ọwọ́ sọ pé nínú ìkẹ́ èmi ọlọ́run ọba èmi ọba ti ń jẹ́ rahamanu nínú ìkẹ́ èmi ọlọ́run ọba. ja'ala lakumul ja'ala lakumul leila wa nahara ọlọ́wọ́n ọba ó gbé kalẹ̀ fún nahara ó ọ̀sán kalẹ̀ fún méjèèjì litaskunu fíhìn kẹ́ lè sinmi tó dòru wàlítẹ́bítẹ́gù min fadlihi tó di lọ́sàn kẹ́ wá nínú ọlọ́ọ̀lọ́wọ́n ọba kẹ́ ẹ lè ọba bóyá ẹ ẹ̀rí nǹkan èyí ń jẹ́ ìjẹ́rìí fún ayataka nínú suratu rahmani tó ní ash-shamsu wal-qamaru oòrùn àti òṣùpá wọn ń ara wọn pẹ̀lú calculation calculation yẹn jẹ́ kí ime yi pe ọba kan ní mbe tí ń darí méjèèjì tí wáyé sí pé nature báwọn philosophers kan ṣe máa sọ pé nature ní wa ilé ayé ò ní ń tọ́ da kò sẹ́ni tọ́ ọmọ ènìyàn gbogbo nǹkan náà ní nǹkan ṣẹlẹ̀ nature ló ń control gbogbo nǹkan nature ló mú gbogbo nǹkan wá resources tá a bá rí látara alẹ̀ àmọ́ ní gift of nature nature ló fún wa ní gift ọ̀rọ̀ àìmoore ọlọ́wọ́n ọba tó bá pé bẹ́ẹ̀ lórí tòótọ́ ni èyí ṣe tí àtọ́dún tí oòrùn ti ń exist àtòṣùpá ti ń exist èyí ṣe tí iṣẹ́ wọn dàrú rí èyí ṣe tó yẹ pé same calculation yẹn náà wọ́n ń bá lọ kí ló dé tí kò lé kò dín rí àsọdì rẹ̀ débi pé amọ̀gbà tí ọba lé sí pé oṣù lé amọ̀gbà tí ọba dín sí pé oṣù dín nígbà tá a wá rí i pé ó wà so accurate àwa bẹ̀rẹ̀ sí ni mo fi ka ọdún nípa ẹja máa fòṣùpá ka ọdún kò sì dàrú mọ́ wa lọ́wọ́ ìgbà tí ọba lé sí amọ̀ ìgbà tí ọba dín sí amọ̀ a bẹ̀rẹ̀ sí ni mo fi òòrùn ka ọdún ìgbà tí ọba bí ọba ṣe máa rí lọ́dún kọ̀ọ̀kan àmọ́ nkè èwo ni ó lé èwo ni ó dín ìgbà wo February ó jẹ́ twenty eight ìgbà wo ni jẹ́ twenty nine nígbà tá a rí i pé gbogbo ẹ̀ ń constant kọ kọ dọ́dún wá dàrú kí February wá jẹ́ fifteen kí January ó wá jẹ́ mẹ́wàá kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí a rí i pé ètò ni ọba kan ló tò ó àfi ká gbà fún àfi ọlọ́run wa ni tẹ́ ẹ̀ bá tiẹ̀ rí mi sójú ẹ ti ráwọn iṣẹ́ mi tẹ́ ẹ lé mọ́ tatara rẹ̀ mọ̀ mí ọlọ́run ọba ìkẹ́ mo fi ṣe fún yín àánú mo fi ṣe fún yín gbogbo àgbẹ̀ a máa wá gbin nǹkan oko nígbà tá a ti mọ̀ ìgbà tí ó wù gbin àgbàdo ni àsìkò tá a gbin kòkó ni àsìkò tá gbin gbogbo orúgbìn kọ̀ọ̀kan lọ lásìkò tiẹ̀ ó lásìkò ìgbà tá a kéré ẹ̀ ó nígbà tá a expect òjò tí wàhálà dé tọ́ra ti use mọ́ ọlọ́run ọ̀dẹ̀ ní dàrú kó pé òun fẹ́ fìyà jẹ wá nígbà tá a bá rójò bọ̀rọ̀ ó ti ní irun tá a kí o dákun tètè rọ̀ ó yẹ kó o ti rọ̀ á ti ń retí torí gbogbo àgbẹ̀ tó gbin nǹkan oko á ṣàjẹun àti gbogbo iṣẹ́ ọwọ́ tá à ń ṣe náà á dìpẹ́ǹdì lórí gbogbo natural resources tó yẹ pé oòrùn òṣùpá òjò àti gbogbo nǹkan wọ̀nyẹn ńlọlọ́run fi ń ẹ ní fi ń kún wa lápá tá a fi ń rí gbogbo ẹ̀ produce ọlọ́run wa ni oore mo fi ṣe fún yín gbàtí àtẹ̀síwájú wà nájú wọn ṣẹ́jàrú yẹn judeani àti tú fúnra wa ọlọ́run wa ni wa sàmà àrọ̀fáà ha. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ọlọ́run ní wọ̀sàmá àmọ́ agbésẹ́mọ̀gá rọ̀fà ha mo ní káyé tí ó jókè kìí ṣe pé ó ti fìgbà kan wà ńlẹ̀ rí àwa gbé sókè kọ́ nìtumọ̀ rọ̀fà ha wọ̀sàmá àsánmọ̀ rọ̀fà ha nígbà tí mo fẹ́ ṣẹ̀dá rẹ̀ mo ṣẹ̀dá rẹ̀ pé kí location tí ó jẹ́ òkè. Okay kó distance sí ilẹ̀ kó yàtọ̀ sí ilẹ̀ nígbà tá a bá sọ fún ẹ télọ̀ ti ń ránṣọ pé bá mi fẹ àpò yẹn dáadáa o kì í ṣe pé kó rán tán kápò kéré kó ṣẹ̀ṣẹ̀ wá mú àpò yẹn kó wá tọ́ bọ̀ kó wá fẹ̀ wá jẹ́ kọjọ́ ya <laughs> níta bí tá à ń wí fún gọ́hùn bá ń fẹ àpò yẹn ní pé nígbà tó bá ràn ràn ní ríran ọ̀sàmọ́ ní kí ọ̀gá ọwọ́ àṣemèrèmèrè síbẹ̀ gbogbo gbogbo oòrùn òṣùpá tẹ mọ́ pílánẹ̀tì àwọn èèyàn tó jẹ́ ilẹ̀ yìí náà àákàn wo sánmà lókè ni òun náà ó tún ga sí àwọn pílánẹ̀tì míì ìrìn àjò wọn yìí làwọn kan gbọ́ yé ni wọ́n stọ́dì wọ́n stọ́dì wọ́n stọ́dì wọ́n rí i pé nígbà tí akíní yìí ń constant púpọ̀ ó gbọ́dọ̀ ní òun ṣe pẹ̀lú ìgbésí ayé àwọn ọmọ ènìyàn kì í ṣe ìgbésí ayé àwọn irúgbìn nìkan wọ́n á ṣe bí ẹni tí ń lówó láyé ẹni tí ń ríṣe láyé àtẹni tí ń tòṣì láyé àtẹni tí ò rí jẹ láyé ìrìn àjò ìgbésí ayé wọn ní bá ṣe pẹ̀lú oòrùn àtòṣùpá àti ìrìn àjò àwọn ìràwọ̀ ẹ rí i pé àṣà náà pọ́nú wa dì sí pé a fẹ́ járawọ̀ mi ni a gbà yí pé <laughs> ìgbésí ayé wa àtìràwọ̀ ń ń bára wọn ṣe nípa ìràwọ̀ lágbájá ló wà ń tà nísìnyí ìràwọ̀ rẹ̀ ti jáde ń bẹ nínú àwọn philosophers tó pọ̀ bẹ́ẹ̀ ṣáájú Islam tí wọ́n nírú àwọn ròrí bẹ́ẹ̀ nígbà tí ìsìláàmù tún dé tán náà kò tún parẹ́ láwọn ibì kan kódà àwọn lárúbáwá míì tún lọ kọ́ lọ́dọ̀ àwọn olóòṣà wọ̀nyí tó wà nínú lọ́dọ̀ àwọn philosophers Greece wọ́n lọ kọ́ lọ́dọ̀ wọn kọ́ wọ́n translate ẹ̀ sárábìkì wọ́n mọ̀ ní ilmu nujum ó lóríṣiríṣi astrology wà astronomy wà lọ́tọ̀ ìmọ̀ nípa àràwọ̀ ìṣesí àwọn pílánẹ̀tì yìí láti lè máa fi kakuléètì ọjọ́ máa kakuléètì oṣù máa kakuléètì ọdún odindi lòun ìsìlámù ò tako. ká máa wá stọ́dí ìràwọ̀ ká máa stọ́dí òṣùpá pẹ̀lú pé mo fẹ́ gbọ́ kí ni ó ṣẹlẹ̀ lọ́la yìí abímọ ìràwọ̀ wo ló bá wá lé ayé èyí tí ìsìlámù tako nù. kí akànfi ìràwọ̀ ṣàpẹẹrẹ lásán ni ẹ mọ̀sọ̀ bí ọlọ́run sọ fọ́ńṣẹ̀ tíráwọ̀ ń ṣe zayanna sama adunia bi masabiha a fi sẹsọ wàjàlá harujuma li shayatin adẹtúnṣe lóko fáwọn ṣètánì àwọn tá a fi ṣe nu òní òun ṣe pẹ̀lú ṣé yóò lówó lọ́wọ́ àbí òní lówó lọ́wọ́ kódà kìí ṣàwọn mùsùlùmí lákọ̀ọ́kọ́ sọ pé kò sí ti irọ́ ni àwọn astrologist ń pa àwọn scientist ẹgbẹ́ wọn àwọn psychologist tí wọ́n bá categorize gbogbo tí àwọn astrologist ń sọ wọ́n sọ pé wọ́n ní pseudo psychology ní gbogbo ẹ̀ psychology ìjọ tí ò tí ì sí sáyẹ́nsì tí ó back up ní psychology gbogbo àwọn wọ̀nyí kẹ bímọ ní January kẹ mọ sọ pé ọmọ tá a bá bí ní January ẹ lọ wo ẹ ẹ lọ wo horoscope kẹ mọ kí ni wọn mọ ṣe sínú gbogbo àwọn newspaper káàkiri ẹ kẹ mọ mọ oṣù tá a mú yìí January kí ló fẹ́ ṣẹlẹ̀ ńbẹ ọmọ tá a bá bí ní January ẹ rí i pé wọ́n sábà mọ kanra ẹ rí i pé wọ́n sábà mọ àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ ẹ rọ ọmọ December ti ń kanra ẹ̀rọ ọmọ april tí ò kó yàn mára ọmọ tán bá bí ní july hmm, yọ kọ̀wọ̀ sí a kò sẹ́ni tí ó gbà pé wọn àwọn psychologist ó sọ pé gbogbo àwọn kíní wọ̀nyí ló ní Barnum effect ẹ sì rí okun ẹnu àwọn aláyẹ̀wò ẹ bá dọ́dọ̀ kò ní fún yín tó wà specific nínú information kí ó má bàa tètè dùpùrọ́ ìyá kan bẹ ń lé yín bẹ́ẹ̀ ni ìyá ní láti wà ń lé yín tó tọ́ <laughs> ti gbogbo arúgbó lé yín ọ̀bá tí ìkúta ẹ gbọ́dọ̀ níyà kan lé yín ìyá náà lómi lára kò ṣe ní lómi lára ìyẹn ṣe ìyẹn ṣe wà kọ́ mọ́ lómi lára kọ́ ajẹ́jẹ́ nìkan <laughs> ní ọ̀wà lára ẹ̀ ìyá náà lómi lára díẹ̀ báyìí nígbà tí wọn náà báyìí sí ní kan tó ń fura sí ọ̀rọ̀ rẹ̀ ó tètè sí òkò ní tí ì mọ délẹ̀ tó ti mọ bá a parí ẹ̀ pé ó ti yé mi ah, ó ti yé mi ibi tẹ́ ń lọ ti áà ah, ó ti já náà àwọn dánwò yìí gbogbo àwọn wọn ti lò tipẹ́tipẹ́ àtàwọn tán jẹ́ astrologist náà wọn bá sọ̀rọ̀ wọ́n máa sọ lọ́nà tí kò ní wá specific nítorí kí wọ́n bá tètè dòpùrọ́ nígbà tí wọ́n bá sọ pé ọmọ July wọ́n máa kọ̀wọ̀ sí ọmọ tó gọ̀ nínú ọmọ tán bí ń July tẹ́sí pé tẹ́ ẹ bá lálì ìyá rẹ̀ ń sojú ẹ̀ yóò sọ pé mo fẹ́ lẹ́yìn ògùn ọ ni o òun gan tán bá sọ fún un pé so ni pé ni pé so kọ̀wọ̀ sí òun àwọn kọ̀wọ̀ sí òun ọ̀gbára dáadáa láàyè <laughs> ẹ̀yìn sì mọ̀ ipá gọ̀ ni òun náà lóun ọ̀gbára dáadáa láàyè ni ó wì so irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àtàwọn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀ ní pé wọ́n wòye pé planẹ̀tì táwa wà yìí ti ń sórí ilẹ̀ tá a bá wà ń bẹ̀ perspective táwo fi máa wo òṣùpá àti òrùn àti àwọn ìràwọ̀ tó bá surround wọn nígbà náà constellation wọn teshkila tí wọ́n gbé wá ẹ bígbà pé wọ́n ya wọ́n dàbí máàpù kan lójú wa à ń wo ìràwọ̀ lọ́ọ̀kan à ń wo òrùn àwa wo ìbátan ní ti gbogbo ẹ̀ yà fún wa pẹ̀lú àwọn àràwọ̀ tí yóò surround ẹ̀ nínú January àbí nínú February ìràwọ̀ tó yà fún wa yẹn ó ti lórúkọ a ti wá kíyèsí wípé ó dà pé àwọn ọmọ tán bá bí lásìkò yìí sábà mọ ìrìn àjò ayé wọn sábà mọ rí báyìí ni wọ́n fi wá gbé ìmọ̀ yẹn kalẹ̀ ní ok constellation <coughs> méjìlá ló wà pè ní zodiac méjìlá wọ́n á sọ orúkọ burújí ńlárúbá ń pè wọ́n ní burújí ẹ̀rí pé yorùbá náà àwọn dá aláṣà pé burújí mi ló wà ń ta nísìn so burújí méjìlá. Yeah tó tún sí padà di thirteen tí dídi thirteen rẹ̀ láìpẹ́ discovery àti calculation míì ó tún pe dodo tàtẹ̀yìnwá nírọ́ pé òkè constellation tó ti wá di bíi mẹ́tàlá táwọn kan tún ń sọ pé ó di mẹ́tàlá yìí ṣé ò ti pe dodo ń tẹ́ ẹ̀ ti ń sọ bọ̀ wá látẹ̀yìnwá nírọ́ yìí. ọmọ tí wọ́n bá bí lóṣù kọ̀ọ̀kan wọ́n máa sọ fún un pé tó possible kó ní nínú wà ni wọ́n wá ń sọ behaviour àti irú mind tó possible kó ní níbàámu pẹ̀lú irú ìràwọ̀ tí bóun ní ìràwọ̀ sánmọ̀ ṣe rí lásìkò tí wọ́n dé tó wálé ayé ìràwọ̀ kọ́ ní pàṣẹ ní pàṣẹ ìgbésí ayé wa kò ní ń ṣe ah tọ́wá ẹ̀sìn kò ní ń ṣe ni ẹja ọkọ̀ gbé sínú common sense tó súnmọ́ tòsí. òun ni pé kílé tó ẹ̀sìn pé jọ́ tó tán bí wa ló relate mọ́ kò ṣe relate mọ́ jọ́ tán fẹ̀mí sí wa lára ńjọ́ yẹn gan ló yẹ kó relate mọ́ kì í ṣe jọ́ tó jáde lábẹ́ ìyá njọ́tọ̀ jáde lábẹ́ ìyá rẹ kọ́ ló dá láàyè ẹ̀mí ti wà nínú ẹ̀mí ti wà lára rẹ nínú ìyá rẹ láti bí oṣù mélòó tẹ́síkẹ́ ń ti mí ń ti ń jẹ ń ti mu nínú yẹ ẹ̀ ìjọ yẹn lẹ̀mí sọ̀kalẹ̀ láti sánmọ̀ sára ọmọ bóòlù ṣùparí ń jọ̀hún ló yẹ kó má tà kìí ṣe jọ́tọ̀ jáde nínú ọkàn jáde ní location kan sí location mi ló ti jáde kò yẹ ṣe jọ̀hún ló yẹ kó má tà. ìkànnà àwọn philosopher islam wọn mùsùlùmí tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn àwọn astrologist tí wọ́n náwọn pé ìgbésí ayé wa ní wọ́n bá ṣe pẹ̀lú ìràwọ̀ pé lọ study ìràwọ̀ rẹ mọṣù tí wọ́n bí ọ ọ̀yàn ọmọ máàchì ẹ mọ bọ̀ wá kódà tún rí ní orí facebook láìpẹ́ yìí náà ilẹ̀ ńlẹ̀ yorùbá wa yìí náà àwọn ọmọ máàchì àwọn ọmọ april àwọn ọmọ kìnnì kan àwọn bá bí april yọ àwọn èèyàn máa láìkì ẹ̀ gan yóò lẹ́ràn fẹ́ la yóò dẹ̀ yóò máa ní failed promises ta ni onífẹ́ promises ní nàìjíríà tẹ́kọ̀ọ́ náà mi ò ti dá ta ni bọ̀dá rẹ̀ sábà ṣe ṣàdéhùn fún tí ò ní mú ṣẹ. wọ́n máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ká ẹ̀ ó tọ́ ni wọ́n máa ń ṣàdéhùn fẹ́mi náà tí wọ́n ń mú ṣẹ. gbogbo irú àwọn tọ́ọ̀tì bẹ́ẹ̀ Imam Suyuti wá ń challenge ẹ̀ ó ní ọmọ tán bá bí ń January nígbà tí ẹ bá ti sọ pé ah, bí ní àjò wọn ṣe rí ni bí kíni wọn ṣe rí ni kí lè ta ara àwọn kan tán gun ọkọ̀ ojú omi tọkọ̀ ojú omi wọn tẹ̀rì tí dodo wọn kúlẹ̀ kan náà tí wọn ẹ̀dẹ̀ bí wọn lọ́dún kan náà tí wọn bí wọn lóṣù kan náà èé ṣe tí ìparí wọn wọn parí ayé bákan náà sígbà kan náà sígbà kan náà lọ́nà kan náà ilé jóná ni dodo wọn jóná mọ́lé èé ṣe tí ìràwọ̀ tán bá lé tán bá wá lé ayé ọ̀jọ́ra tí ìparí ìgbésí ayé wọn wá ń jọra èyàn gẹ́ẹ́ ti yẹ kẹ́ ẹ mọ̀ pé ọ̀bẹ̀dà táìkẹ́yìn tá a wá bí tá a bí wọn nínú oṣù kan náà nínú ọ̀sẹ̀ kan náà nínú ọjọ́ kan náà lábẹ́ ìyá kan náà ọ̀yẹ́ òṣùpá kan náà wọ́n bá wá lé ayé constellation kan ni wọ́n bá wá lé ayé èyí ṣe tí wọ́n ní differences nínú wà tí kan kanra tí kan kó yẹn mara èyí ṣe tí kan lẹ́ràn fẹ́lá tí kan lẹ́ràn fẹ́lá pálapàla ni ti ń jẹ́ ìmọ̀ astrology astronomy Islam ọ̀tako kásítọ́dì kí ni wẹ́dà àgbàwọlá lè gbin àgbàdo ìgbàwọlá lè òun yàtọ̀ ìmọ̀ tó ní basis nínú ọpọlọ ni. Uh -huh àmọ́ ká máa fi ìrìn àjò òṣùpá àti ní gbogbo tí ọlọ́run lòun ṣe lẹ́ṣọ́ sí sánmọ̀ ká máa rí létí ẹ̀ mọ́ gbèsè ayé ọmọ ènìyàn irọ́ lásán irọ́ lásán Imam Shafi'i ní khabira ani yalmuna jima ani kafirun billadhi billati àbí billadhi qadatihu al anama yakunu wa ma kana qada'un min al-muhay min wajib khabira ẹ bá ń fún nírò aniyal munajjima ẹni tó gbójú sókè tí ń tàn wúra wọ tán pè é láwúrawọ tẹ ẹ bá dọdọ rẹ yọ ọmọ sọ tí ó ṣẹlẹ̀ fún ẹ bá ń sọ fún pé àní pèmí ṣáfihàn o káfírùn bil ladhi qadatihu al-kawakib bẹ́ẹ̀ kàfírùn bílẹ̀tì kọ̀dọ̀tì. kàfírùn mi ò gbàgbọ́ mo disbelieve bílẹ̀tì kọ̀dọ̀tì hulkawakib ebubu táwọn planẹ̀tì yẹn ń pa táwọn òṣùpá àtàwọn àràwọ̀ sánmọ̀ ebubu tán ń pa èmi ò gbàgbọ́ ẹ bá ń wí bẹ́ẹ̀ fún un. àlìmọ̀nì tó rẹ̀ mi ti mọ̀ pé anamọ ẹ̀kún nùpé ní tí ó padà ṣẹlẹ̀ wàmákaná àti tó ti ṣẹlẹ̀ nínú ayé yìí n ti ń ṣẹlẹ̀ nínú ayé mi àti n tí ó padà ṣẹlẹ̀ kọ́dọ̀ minal muhaimini wajib ebubu ọlọ́wọ̀n ọba ni dandan ni kó wá látọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba ọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba ọba àlékè ọlá lòun yí kádàrá padà astrologist tó wo tó wo ìrìn àjò ọmọ ènìyàn nígbà tẹ́ bí tẹ́ lọ gbé wo bàbá kan tí wọ́n wòrà wọ̀ kíkọ́ sọ kí ni ó fún yín òun sọ fún yín pé bí ó ṣe rí ni ọlọ́run lòun ń chẹ́ǹjì kádàrá bó ni concept ń pọ́lọ́ ń change kádàrá àti àti bó ló ṣe jọra wọn kódà tó bá ti jẹ́ sí pé ń rí tòótọ́ ọlọ́run lòun ń change ẹ̀ ṣẹ́ràwọ̀ tí ọba wálé ayé máa change ni àbá tuntun yẹn ràwọ̀ míì fọ́ọ̀mù fọ́ọ̀mù yẹn lọ́n ṣe fẹ́ àmẹ́ndì ẹ̀ irú wọn fẹ́ ṣe fún kò bá làákà yìí mu kò bá ẹ̀sìn mu kò bá ìgbàgbọ́ mu kò sí tó sọ́mọ ènìyàn débi pé mo fẹ́ mọ tí ọlọ́run sì dá wa lágara ó lóun lòun ní mímọ́ inú òkùnkùn mọ́ dá yín sí ntí nínú tá a fi gbọdọ̀ submit fọlọ́run lọ́wọ́ àìpé ìmọ̀ wo lè dàbí iṣẹ́ ẹ̀ so tó bá submit fọba rẹ tó ọmọ bá a du steering kí ló dé tí yóò gbé fóldà rẹ dání tó ọmọ wa náà gàwó ti bẹ́ẹ̀ nínú export trust yẹ o rò pé o smart jù lọ nípa ẹ̀ tó ọba ti mọ ti bẹ́ẹ̀ ó lè tètè ṣe ń yẹ kí ló fẹ́ ṣe tọ́ yẹ tí ó níràwọ̀ bá wò ràwọ̀ kan tán bá sọ pé ìràwọ̀ náà hí sí níràwọ̀ rẹ ìràwọ̀ dàbàránù lọ bá wá lé ayé ìràwọ̀ rádaràdá ni pé o ò ní rí jẹ o ò ní rí mu ṣebí n tí ó padà sọ fún ọ tó bá jẹ́ àfáà náà ni pé mo lọ ṣe sàárà mo lọ ṣàdúà ẹfẹ̀ kan mójútó àdúà àwọn kó o tó lọ́dọ̀ ẹ̀ o ò ní ìdí kó o kán ṣèṣe sọ fún ọ pé kó o mójútó àdúà ìràwọ̀ rí o ní òun ṣe pẹ̀lú ìgbésí ayé rẹ̀ ọlọ́run ń darí kọ́lọ́run tó dáráwọ̀ kó tó dóṣùpá ló ti kọ kádàrá gbogbo wa tó bá dénú ìyá rẹ náà wọ́n ń gbé màláìka dìde ń pé ẹ lọ́ọ́ kọ bìkátì bí rìsíkìhì ẹ lọ́ọ́ kọ ní tí ó jẹ láyé tí ó fi kúrò láyé wà àjálì yìí ń jò ní ọ̀fà ayélẹ̀ ẹ lọ́ọ́ kọ́ ń dọ́ tí o tí ì nù ìyá rẹ ni o dépò yìí pé awòràwà kan máa sọ pé ní oṣù wo wọ́n bí ọ láti mọ ìràwọ̀ tó bá jáde o tí ì jáde ń dọ́ tán fẹ́ fẹ́mi sí ọ lára náà ti kọ́ dúdú ń tọ́ àti ń tó ní jẹ́ bí mùsùlùmí ṣe gbọdọ̀ ní ìgbàgbọ́ nù olúwa wa ní ọ̀sàmá àròfà àhà agbésánmọ̀ lárugẹ nígbà tá a ṣẹ̀dá rẹ̀ wàwádà almizan àwa gbé wá sí ilẹ̀ almizan òṣùwọ̀n ìyẹn ti ń jẹ́ déédéé nígbà tá a gbé sánmọ̀ lárugẹ láti sánmọ̀ láti fi ti ń jẹ́ déédéé ránṣẹ́ pé kọ́ máa wà láàrin yín ilẹ̀ ìyẹn ni pé kóòdì tá lè fi gbélẹ̀ orí ilẹ̀ wa yìí kóòdì tá lè fi gbébẹ̀ gbádùn òun ni àlàádáàlà wàwádọ̀ almizan ọlọ́run ni mo ti gbé déédéé kalẹ̀ mo gbé e wá ń pé kẹ́ ẹ lè fi gbérí ilẹ̀ gbádùn nínú ìkẹ́ tí mo ṣe fún yín nínú ìkẹ́ tí mo ṣe fún yín lọ́wà ìlú tí wọ́n bá ti ń ṣe déédéé lẹ́ẹ̀tì mọ́ gbádùn ayé ìlú tí ó bá ti sí déédéé kò ní sí gbádùn ayé níbẹ̀ kò sírú ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní nàìjíríà ti tó ní case study ẹ̀ẹ́kùn fọ́fọ́ ní natural resources ẹ̀ẹ́kùn fọ́fọ́ ní human resources gbogbo nǹkan lọ́lọ́run ó fún yín bẹ̀tí ọ̀bá ti sí déédéé nínú tẹ́ ẹ ní nílùú yín ìyọ́ jẹ́ kí sàsìn yín la kódà ẹni tí ò ní yóò tún ṣàánú yín ẹ̀ ṣàjáde dánwò àlàáde alànà ọlọ́run wà wọ́dọ̀ almizan nígbà tí mo dá sánmọ̀ mo gbé sérí ilẹ̀ almizan déédéé déédéé lẹ́ẹ̀mọ́ fi gbé bẹ̀tẹ́ mọ́ fi gbádùn kódà bí ìyẹn bá jẹ́ kèfèrí tó bá ní déédéé nínú ẹrù rẹ̀ ọlọ́run mọ̀ kún lọ́wọ́ ó lè dijọ́ àlùkìyàmọ̀ kọ́lọ́ ń bá wí ní bá wí pé Kefiri ni koko, kò kò hẹ́n àmọ́ kò tiẹ̀ ní déédéé déédéé pé ká ṣe déédéé láàrin ẹ̀dá ọmọnìyàn síra wọn wọn sì máa gbádùn ayé. Allah. tíyẹn bá jẹ́ mò ń bọ̀ tíyẹn bá jẹ́ mùsùlùmí tó wá di àbòsí mẹ́rù tó jẹ́ múmìnì tó gbọ́ lọ́nùgbọ́ tó wá já lábòsí èèyàn agbẹ́tọ̀ táyé fún Kẹ́hìndé yóò sì máa jẹ́ kódà bí ọba tiẹ̀ wá padà wá rí gbádùn tó bá yá lálẹ́ náà yóò kọ́kọ́ jìyà táyé náà kódà yóò tún rí bàwí tó bá di wájú ọlọ́njọ́ àkèyàmọ́ ọlọ́run ni wà wọ́dọ̀ al-mizan alla tatghaw. fil-mizan. ọlọ́run láà ṣe bẹ́ẹ̀ alla tatghaw fil-mizan kẹ́ ẹ má bà á mọ́ ṣàṣì tó kẹ́ ẹ má bà á mọ́ tayọ àlà fil-mizan níbi tẹ́ ẹ bá fẹ́ exchange ẹ̀tọ́ láàrin ara yín. àyà yẹ́rì ńgbà tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní allama al-Qur'an àyíbẹ̀kọ́ ló òun fún wa lálùkùrán olódìndíore ni ó ti wá ní òun fún wa ní déédéé méjì yìí náà lọ́lọ́run sọ́nu suratul hadid ńgbà tí ń sọ pé lakọ́dà arsalna rusulana bil bayyinati wa anzalna ma'ahumul kitaba oni wal mizana mo fún wọn ní tírà mo rán àwọn òjíṣẹ́ sí yín àwọn òjíṣẹ́ ti ṣáájú tí mo ránṣẹ́ mo fún wọn ní tírà mo sì fún wọn ní déédéé yẹn ni pé bá a bá ṣe ń ṣẹ̀sìn déédéé ṣe pàtàkì láti gbádùn ayé nígbà tí èèyàn bá rí èèyàn yẹn jẹ ní nàìjíríà lénìí òun gan fúnra ẹ̀ yọ ọmọ yìí pé kò sẹ́ni tóun lè ké àfọlọ́hún tí ọlọ́pàá lọ́ọ́ fẹjọ́ sùn ẹni tó yàn ọjẹ tó bá mọ̀dọ̀ ọlọ́gbọ́n bá mọ ọ̀gá ọlọ́pàá kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ tó bá túmọ̀ àwọn adájọ́ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ àjẹgbé ni ẹ̀tọ́ rẹ tó bá jẹ ìlú tí ó bá ti wá sí déédéé bẹ́ẹ̀ nínú ìyà tí ó jẹ yín ni insecurity ẹ̀mí yóò ní balẹ̀ bó o ní dúkìá ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ lédi dúkìá rẹ̀ bọ́ ọ̀ra lẹ̀ ọmọ onílẹ̀ lè délé ní time kó ní kó tún mówó kíní kan wá ó lè ti tún lẹ́tà fẹ́ lómi bẹ́ẹ̀ sì gbé lọ kóòtù bóyá ó mọ àwọn tó mọ ó mọ ọmọ àwọn ọlọ́pàá jù yín lọ ọmọ gbogbo wọn jù yín lọ in the end ó padà tuntun owó lẹ̀sán ni o ó lẹ́ra lẹ́kan lẹ́ẹ̀mẹ́ta ó lẹ́ra lẹ́ẹ̀mẹ́rin nígbà tó o bá sanwó lẹ̀ tán tó yẹ kó o bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn kan bá tún dé wọn ní ọmọ bọ́ìsì àdúgbò làwọn tẹ̀ bá fáwọn lówó ẹ̀ ní ṣe nǹkan kan kí ni déédéé ti ń bẹ nínú táwọn tó bá wà wọn kí lẹ lọ́wọ́ wọn bó làwọn ṣe jẹ́ ẹ sì gbọ́dọ̀ san bẹ́ẹ̀ bá san ẹ̀ ní ṣe nǹkan so ẹ̀mí kálukú ní balẹ̀ sí dúkìá tó ní gẹ̀ wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀ lè di tẹni ẹlẹ́ni at any time olówó kan lè dé kó ní kó kàn wo ilẹ̀ kan sùn àwọn kan ń ṣe bẹ́ẹ̀ yọ kàn wo ilẹ̀ kan sùn wípé ah ilẹ̀ yìí bọ́ síbi tọ́ da àwọn sí wọ́n sì lẹ́ni tó ní ti abandon ẹ̀ yóò sì máa kọ́lé sí orí ẹ̀ lọ gbogbo ìgbà tó bá yọjú ẹ̀ wọ́n máa ẹ̀ máa discuss ẹ̀ nígbà náà ọmọ ìkẹ́ ẹ̀ sáà ní kó òun gbélé òun pápátá rẹ̀ ẹ̀ délé ẹjọ́ òun sì lòun ó jàre toró ti ní gbogbo nẹ́tíwọ̀kì tó require láti jí ọmọ yìí ọlọ́run ní wa wada al-mizan mo gbé déédéé kalẹ̀ allah tatghaw fil mizan ẹ má ṣàṣejù ẹ má ṣàṣe ètò níbi déédéé wa aqimul wazna bil qisti wala tukhsirul mizan. aqimul wazna bil qisti wala tukhsirul mizan. gbogbo àwùjọ tá a bá wà tí ó ti sí déédéé ń bẹ ẹ̀mí wa gan ò safe níbẹ̀ property ò safe ẹ̀mí náà ò ní safe nígbà tí ọmọ sẹ́nìkan lè pa ọ́ tó bá pa ọ́ kò ní í jẹ̀bi lọ́dọ̀ ìjọba kò sí nǹkan kan tí kò sí nǹkan kan tí wọ́kọ̀ wọn kọ̀kọ́ pa ẹ àwọn èèyàn ó sunkún láàrin oṣù kan wọn kẹ́dùn wọn dárò wọn ṣe fídíò BBC Yorùbá ó gbé kálás sítórì rẹ̀ parí nù kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ẹ wíwá commissioner of police tó bá ń state tó wà yọmọ àgbègbèsẹ gbogbo àwọn kinní wa àwọn officials wa wọn ti wà ń ta wọn ti ń ṣe gbogbo ń tọ́tọ́ ní tí wọ́n wí náà nù kàlàs ó ti lọ bọ́ lọ́nu ìkẹ́kọ̀ọ́ tún ní tẹ̀yìn ẹ̀ bọ́ ìlú tí ò sí déédéé kò ní sí security fún life kò ní sí security fún property wa anabi sallallahu alayhi wa sallam níjọ́ táwọn sàábì dààmú tí wọ́n dààbò ní maka tí wọ́n mọbi táwọn gbà nígbà táwọn ará maka tó ń fìtínà wọn tó ń pa wọn tó ń lù wọn tó ń gba nǹkan ní wọn tọ́wọ́ àti necessary kí wọ́n jáde kúrò ní maka wá ìlú míì tí ayé bá dùn gbé kì í ṣèlú ìsìláàmù wọn wá káàkiri pé bóyá àwọn mùsùlùmí kan bẹ́ẹ̀ nbì kan kò ẹ wulẹ̀ sí kò sírú ẹ̀ kírókù tán wá ìlú ti déédéé wà ni wọ́n wá ń gbà anabi ni ẹ máa lọ sí ilẹ̀ habasha ìnàbíhà malikan ọba kan bẹ́ẹ̀ láàyò ahadùn wọn kì í wọn lè yẹn nìkan kan jẹ lọ́ndà jurisdiction lọ́ndà wọn lè rí èèyàn jẹ́ ń ẹ á sọ fún àwọn ẹlẹ́bọn pé afẹ́ fọ́ọ̀sì wọn pé ká má ṣẹbọ wọn mọ́ akànjíṣẹ́ lásán fún wọn ni ẹjẹ́ arẹ́sìn tiwa sìn ká sì sọ fún yín tẹ́ bá gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ àmú wọn ti pa ẹnu wọn tá a wí mọ́kà tí wọ́n fi fúnlẹ̀ mọ́ wa nu tá a bá dé ilẹ̀ habasha ìyẹn ibi tí ń jẹ Ethiopia lẹ́nìí tá a bá dé bẹ́ẹ̀ ọba kan bẹ́ẹ̀nbẹ́ tí ń gọ́vánì wọn láàyè ìsìlámù ẹ̀ńdàhù ahadùn wọn kì í rẹ́yìn ṣe lábòsí lọ́ndà rẹ̀ lànà bìbí ni wọ́n ṣe hijira lọ sí habasha. habasha wọ́n sì débẹ̀ tó tọ́ ara mọ́kà ò tún dẹ̀yìn lẹ́yìn wọn <coughs> wọ́n fà àwọn mélòó kan ránṣẹ́ síbẹ̀ wọ́n gbé wọn dìde wọ́n sì gbé ẹ̀bùn dání fún ọba habasha ń pe gba ẹ̀bùn ńláńlá yìí ǹjẹ́ kí ilẹ̀ bá wá gangan wọn ní ẹ̀hẹ́n àwọn ọmọ ìlú wa tọ́ wá bí tí wọ́n sá jáde àwọn ilẹ̀ fẹ́ kẹ́ rìlíìsì fún wa wọ́n á fẹ́ dáàrin àwọn mùsùlùmí àtọba habasha rú ọba habasha ni ẹ lọ ké sí wọn wá ẹgbẹ́ bò lọ́rọ̀ yín ṣe jẹ́ wọ́n ní à ní nǹkan kan tá a fi ṣẹ̀ wọ́n ẹgbẹ́ sani tá a fi ṣẹ̀ yín tòótọ́ àtọ̀hún náà ní hàn wọ́n ń bú àwọn ọlọ́wọ́n ọba wọn àbú ọlọ́wọ́n ọba wọn a ní kí wọ́n ṣe islam kán sin ọlọ́wọ́n ọba ọba ẹyọ kan kán ṣe dáadáa sóbì kán sokùn ẹbí papọ̀ gbogbo mẹ́sẹ̀gì islam àwọn sàbí kà fọba abáṣà ọba abáṣà ni èmi ò rí ní tó burú nu tí wọ́n ní ẹ máa ṣe yìí wọ́n á ní kẹ́ ẹ pa wọ́n ní kẹ́ ẹ lé wọn àwọn ìní rìlíìsì wọn ìní rìlíìsì wọn níta nẹ́bì sọ pé yóò ṣe òun náà ló ṣe pé wọ́n yẹn yàn jẹ lọ́ńdà rẹ̀ gbogbo ìlú tí wọn bá ti rí yàn yàn jẹ àlùbáríkà ọmọ sọ̀kalẹ̀ síbẹ̀ kò bá jẹ́ lu kèfèrí kí ló fa mo fẹ́ lọ sí ìlú kan a fẹ́ lọ sí west a fẹ́ lọ sí a fẹ́ jáde nàìjíríà gbogbo ọmọ nàìjíríà ló fẹ́ sá jáde lẹ́nu two thousand two thousand àbí twenty twenty one twenty twenty two yìí wọ́n ròyìn eré tí ọmọ nàìjíríà ti ń sá jáde ti ń sá jáde lọ uk bẹ́ẹ̀ kọ́nọ́mì uk ṣe dojúrú lásìkò yìí tó tí mo láwọn èèyàn lọ́run tán fi fídíò ránṣẹ́ sí mi bá ṣe ń rọ́ọ̀bù lọ́nà ẹ̀ ṣe bí nàìjíríà wọ́n ti ń ọpẹ́rẹ́tì ni tí wọ́n ń bẹ sáwọn èèyàn tán rọ́ọ̀bù lọ́nà rí fídíò rẹ̀ ka UK o economy UK unemployment rate lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ pé kò sí president fún ṣáájú sí ibi tí rate unemployment ti lọlẹ̀ dé bẹ̀ tó high dé bẹ̀ tòun ọmọ Nàìjíríà ń lásìkò yìí àwọn náà ń gba àwọn UK fi ń gbé ọmọ ni wọn lò náà ni labour force pọ̀ sí ló fi dàbí ẹ eh, wọ́n wọ́n relax gbogbo restriction tó wà lérí visa wọ́n gbé ọmọ nàìjíríà ọmọ nàìjíríà ń wọ canada ọmọ nàìjíríà ń wọ australia wọ́n cham kálukú fẹ́ jáde débi kẹ́mọ̀ pé ṣé nàìjíríà ò ní padà pa sófo ta ni ó ṣẹ́kù mbẹ́ mọ́. àdáàlà ni awa ti ń lù wá àwọn wa káàkiri bí ọba wa ibi tí ọba ti sí àdáàlà tọ́lọ̀ ní wàwọ́dọ̀ alimizan eh. mo ti gbé òṣùwọ̀n kalẹ̀ tẹ́ mọ̀ fi gbáyé gbádùn fún yín gbogbo bí tẹ́ ẹ bá ti tẹ̀lé poverty máa háì níbẹ̀ torí n tó yẹ kó kárí nínú wealth yín kó circulate ọwọ́ àwọn kan ní ọmọ concentrate sí ọwọ́ àwọn kan ní ọmọ àwọn kan ní ọmọ lù yín jìbìtì àwọn kan ní ọmọ gbádùn kò sì sẹ́ni tó fẹ́ yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò kò sẹ́ni tó fẹ́ ṣe wọ́n ní wà àwọn náà wọ́n ń darí òfin ẹ fi rí ẹ lè rí wọn fi mú wọn bá umar ibn Abdulaziz nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ lẹ́tà sí nínú àwọn gómìnà tó yàn káàkiri wa kọ lẹ́tà sí pé kharabati diyar ya amir al-mu'minin ìlú tẹ́ pín wá sí yìí kharabu ti bá o ẹ̀kọ́nọ́mì ibi ò lójútùmọ́ ó ti ń dahoro àwọn èèyàn ń sá jáde nílùú ẹ ẹ fa àwọn owó kan ránṣẹ́ sí wa litermimiha ká lè fi rí ìlú yìí reconstruct àti nídìí measurement bí nàìjíríà náà ṣe nídìí major maintenance major repairance ẹ àwọn ìlú kan bẹ major repairance wọn ní àwọn ìlú kan bẹ minor ni. fi fìyàn jẹ olórí UAE léde pé kó máa darí UAE kódà bó jẹ́ aláìmọ̀ kan tí ọmọ nǹkan kan tí ó ṣe tí ọmọ nǹkan kan tí ó sọ ìlú ò ní dàrú lọ́dún márùn sísìn torí tó wà nílẹ̀ sísítẹ́mù wà nílẹ̀ àmọ́ nàìjíríà ń tí ń ṣe nàìjíríà ni ọkọ̀ já iṣẹ́ kékeré ń pé wá bá wa tún ni ó darí jọpọ̀ wọ́n wọ́n wá gbé lẹ́tà dìde sí Umar ibn Abdul Aziz pé ìlú ti dáhóró o àwọn èèyàn ń sá jáde gbogbo nǹkan lójútùú ń bẹ gbàtí Umar ibn Abdul Aziz ó kọ lẹ́tà padà ó ní à ní fowó ránṣẹ́ sí yín ó ní fa idha qara'ta kitabi hada lẹ́tà tí ń kọ sí ọ gómìnà tó o bá ti kà á tó o bá ti dọ́dọ̀ rẹ fahassinha bil adil déédéé déédéé ni kò fi construct ìlú yẹn rehabilitate yẹ pẹ̀lú ntánpẹ̀ ní justice wa naqqi turuqaha min adh-dhulm make sure pé gbogbo òpópónà ìlú yẹn kò sábòsí mbẹ̀ kò sẹ́nìkan tí ń gbowó èlé make sure pé kò sẹ́nìkan tí ń yẹn nìkan jẹ kò sí bí wọ́n ti ń ta tẹ́tẹ́ fa innahu marammatuha èyí tẹ́lẹ̀ fi rí ìlú construct tí ó fi dúró déédéé padà nù wasalam ó dẹ̀ parí lẹ́tà mẹ́ èmi ní tiẹ̀ tó tọ́ n ta lè fi tún ayé ṣe tá a bá fẹ́ kí nàìjíríà wọ́ dáa tá a bá fẹ́ kí gbogbo àwùjọ wọ́ dáa déédéé ni kódà bọ́kọ àtìyàwó àtìyàwó bá fẹ́ kí ilé àwọn tó dídí dọwọ́ wọn ẹ ẹni tó fẹ́ ju ìyàwó kan lọ tó wá yàn kan jẹ ìkan bímọ márùn ìkan bímọ méjì bó ló ṣe fẹ́ fún wọn lówó oúnjẹ kan náà bó ni ó ṣe tó wọn èyí tó bímọ márùn n tí ó ní ìdí àti gbogbo bùkátà rẹ̀ yóò ju tẹni tí ó bí méjì lọ àwọn ọmọ tó bí náà ò ṣe déédéé láàrin wọn gbogbo kínú ẹ̀ yìí ni mo gba àlùbáríkà nínú íńkọ́ọ̀mù yẹn tó bá yá ọ padà bíra rẹ pé kí ló ń fowó ṣe kí ló ń fọlà rẹ ṣe o ò ní rí nǹkan kan pàtó náwó sí ṣàkọ́wà ó wàá sọ̀kalẹ̀ ìpọ́njú kódà ẹni bá ti ní gan kò ní rójú tun tó ń fowó ṣe ẹni tí ò tí ì ní kò ní ní gbogbo ó dojú nígbà tí àwọn tá ń ṣe lábòsí bá ti pọ̀ nínú ìlú dàn wá tùlùmọ̀tìlóòmù ìpè àwọn tá a ṣe lábòsí ẹni tán palẹ́kún nàìjíríà wọn ti rí i pé mọ́tò kan kàn kọlu ó kàn kọlu kan bóyá ẹ fẹ́ páàkì níbi parking space ẹ kàn kọlu ẹ sì mójú kúrò ẹ sì lọ páàkì síbòmí yóò dé yóò mọ sunkún náà ní pé ta lọ kọlu mọ́tò mi kò sí kámẹ́rà kò sí kan kò sí supervision kò sẹ́ni tí ó mọ̀ nípa sábòsí kankan yóò lọ scot free bẹ́ẹ̀ yóò jẹ́ kẹ́ni tí wọ́n ṣe lábòsí náà ronú kó wọn ò ṣe fẹ́ lòmíì náà kí wọ́n ti ṣe òun lábòsí ní òní èmi náà fẹ́ ṣe fẹ́ lòmíì gbogbo ìlú ọ̀wà di alábòsí alábòsí dàwátùlùmọ̀sílùmù èpè tẹ́ni tá a ṣe lábòsí bá wá pẹ̀lú omijé lójú tó ṣe anabi ní dáwàtún la torod, èpè kan ní tọ́lọ́hún kì í dá a padà tó bá dé sánmọ̀ ọlọ́hún kì í dá a padà gbogbo àwùjọ tí kálukú wa ti ń ṣépè fúnra wọn ṣépè fúnra wọn ṣépè fúnra wọn tí ń wù èpè ń bẹ̀ ẹ sáwùjọ òun nísìmí ṣé yóò tó so pàtàkì justice nù láwùjọ lọ́lọ́run fi sọ pé nínú kẹ́ nínú gèmí ọlọ́run ọba tí mo fi ṣàánú yín ni pé wàá dàn án mìíràn mo gbé justice kalẹ̀ allah tatghaw fil mizan ọlọ́run nìkan náà ló lè kọ́ wa bá ṣe wà just ẹ̀gbọ́n tó ń tẹ́tẹ́ bá wọra wọn sùn àwọn òwe pé ah kí lè tẹ ní àmọ́ta tẹ́tẹ́ ṣe bó dùn mọ́ mi ó dùn mẹ́ni tí mo fẹ́ bá ta náà n pé kí n ẹ̀ tí n bá jẹ ẹ̀ ó yè náà ó ti mọ rúùlù géèmù yìí kó tó wà so kí lè tọ́lọ̀ ní àmọ́ta tẹ́tẹ́ ṣe bí àjà túká gbàtọ́lọ̀ ti mọ̀ pé tọ́ ọ bá dowó ẹ̀ kò sí bó ṣe lè lóhun tó tẹ̀hún lọ́rùn bẹ̀rẹ̀ tó tó bá di parí kò ní tẹ́ lọ́rùn kò ní dùn mọ́ láéláé nítorí fi mọ̀ pé kò ní dùn mọ́ pé ìdàkejì ló dùn so ti ń túmọ̀ sí pé ìdàkejì ò dùn mọ́ kó jẹ ọ́ lówó kó jẹ ọ́ láyọ̀ ló dùn mọ́ ọba ló lè kọ́ wa bá ṣe wà just làlùkùránì fi mọ̀ sọ̀kalẹ̀ bí bá ṣe ń sọ̀kalẹ̀ ti ń kọ́ wa bá ṣe rọrùn ni ó mọ̀ kọ́ wa bá ṣe gbélé ayé lófin ní alama alukur'an wà wàdàn almizan mọ̀ ń gbé kur'an kalẹ̀ lé yín lọ́wọ́ mo sì ń gbé déédéé náà léyìn lọ pé ẹgbẹ́ ayé báyìí ẹgbẹ́ ayé báyìí ẹgbẹ́ ayé báyìí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni kí lè táwọn capitalist ọ̀jàre nígbà tí wọ́n ní ká ṣe economy ká fìrí gbogbo èèyàn kí kálukú kó jẹ́ kọ́mi ènìyàn ní ó control gbogbo àwọn factor àwọn àwọn resources gbogbo àwọn nǹkan tá a fi máa ń ṣe production ẹ gbé lọ́mọ ènìyàn lọ́wọ́ ẹ jẹ́ kí kálukú ó ẹ má ó jẹ́ ìjọba ní ó control rẹ̀ èyí ṣe táwọn kan níjà àwọn kan lọ èyí ṣe táwọn kan yàn àwọn kan jẹ tó mú àwọn communist mọ rò pé capitalism ti fail ẹ jẹ́ káwa náà tún gbé communism kalẹ̀ ẹ jẹ́ kí dodo resources kọ́mi ènìyàn mọ́ ní kankan ẹ ẹ jẹ́ kó jẹ́ ìjọba ní ọmọ darí gbogbo ohun tí ń bẹ nínú ìlú kí gbogbo akànmọ́ gba sálárì lọ́wọ́ ìjọba kí lè táwọn náà tún fail tọ́wájá pé kò sí incentive fẹ́ni tó fẹ́ dá company lẹ̀ láti dá a lẹ̀ nítorí pé bá a bá dá a lẹ̀ náà kò sí kókó kan ìjọba ló gbogbo resources o ò ní tìtorí ẹ̀ níjú ẹni tí ò dá nǹkan kan lẹ̀ lọ tó o bá ṣe wákàtí mẹ́jọ fi ṣiṣẹ́ o ò ní tìtorí ẹ̀ níjú ẹni tí ń ṣe wákàtí kan fi ṣiṣẹ́ lọ so wọn ẹ̀jọ́ wà incentive based ọ̀wá jẹ́ sí pé ìtọ́lọ̀ ti sọ ipe ẹni ẹ̀ lè dálẹ̀ níyì ẹnìyẹn lè dá property ní wàrọ̀ fáwọn ẹbá ń tọ̀ kún fáwọn kọ̀ọ̀bá ń dára jẹ́ àti ẹ lè jura yín lọ nínú ayé àmọ́ kẹ́ ẹ sáà mọ̀ yànra yín jẹ ẹ má gba ntí ọ̀tọ̀ ara ẹ má fi ìbànújẹ́ gbowó lọ́wọ́ ara yín ẹ má fi ìbànújẹ́ kó property jọ eléyìí lọ padà wá dòótọ́ lọ padà wá ṣe ibẹ̀ lọ́nà padà wá wà lọ́dọ̀ yẹn ń kọ́ wa pé n ti ń jẹ́ justice nínú ayé ọba tó dálé ayé náà ló lè define yẹn ọba tó dálé ayé náà ló lè establish ẹ̀ tó dẹ̀ establish ẹ̀ fún wa Allah tatghaw fil mizan a gbọ́dọ̀ ṣàṣe ètò ń bẹ̀ a sì gbọ́dọ̀ ṣàṣe jù. وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ. ó ní وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ ọwọ́ àdọ́wọ́ yín yín ti ń jẹ́ déédéé ẹgbẹ́ èrò ẹ mójútó ẹ mójútó odindi sẹ́kítọ̀ ta ní ní nàìjíríà tá à ń pè ní judiciary kò gbọ́dọ̀ bàjẹ́ tó bá ti bàjẹ́ tí gbogbo ń tà ń pè létò ìlú yòókù bá níjọ́ tó bá yingin tá a bá padà síbẹ̀ corruption ti ń bẹ ní judiciary gbàùn ní ọ̀wà yọjú sí wa pé nǹkan ti bàjẹ́ jìnnà nígbàtẹ́ ẹlẹ́fẹ́ mú àwọn tí ń jẹ̀lú àwọn ọ̀jẹ̀lú àwọn àbàlújẹ́ nígbàtẹ́ gbé wọn lọ kóòtù ẹ̀ padà rí tí ń ṣẹlẹ̀ sí wọn mẹ́ẹ̀ adájọ́ ti gbowó yóò yí ju ẹjọ́ padà lẹ́fẹ̀ẹ́ wá kan pé kàn pòrì lójú kan ni tẹ́ ẹ̀ bá tètè rìfọ́ọ̀mù judiciary sector yín kẹ́ ẹ kó àwọn èèyàn tuntun torí wọ́n pé tán mọ̀ nípa déédéé síbẹ̀ kẹ́ ẹ gbé sísítẹ́ẹ̀mù tí ó ensure déédéé kalẹ̀ tẹ́ ẹ̀ bá tètè ṣe bẹ́ẹ̀ Allah tẹ́tọ́ká fil وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان tá a bá ṣe bẹ́ẹ̀ fìtínà ó tún jù báyìí lọ wàhálà ó jù báyìí lọ ìdààmú dààbò yóò tún jù báyìí lọ tìlú wa bá fẹ́ dáa táwùjọ bá fẹ́ dáa tílé ọkọ ilé ìyàwó àwọn ìyàwó tó kó sílé ìwọ ọkọ tó bá fẹ́ kọ́ dẹ̀dẹ̀ rí ọ́ dáa Allah wala tuksirul mizan ẹ má jẹ́ ká jẹ́ kí n tán pè ní déédéé ẹ má jẹ́ ajé oyingi kódà sàásì tọkùnrin míì kó rẹ̀ sí táwọn ìyàwó rẹ̀ fi ń jáde lérí ọ̀rọ̀ rẹ̀ òun àìṣe déédéé ló fi ló fi pilẹ̀ dúró pírọ̀mù tó ní torí pé ó yẹ kó ti distribute ẹ̀ evenly ní tó yẹ kó fún ìyáálé tó yẹ kó fún ìyàwó tó yẹ kó fún àwọn ọmọ láàrin ara wọn àwọn ọmọ wa di pé wọ́n ní láti máa lọ ilé adáhùn ṣe nítorí wọ́n fẹ́ gbà nǹkan lọ́wọ́ bàbá wọn ìyàwó ní láti máa lọ sín ìdí kó máa lọ sín gbẹ́rẹ́ kí gbẹ́rẹ́ kó máa lo wọ́n ti máa lo àwọn lẹ̀kẹ̀ kó máa lọ lo òrùka burúkú fi bá ọkọ rẹ̀ sùn nítorí kó lè rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ ó gbà pé ìyáálé òun ní rí gbà wọ́n wàá sọ ọ́ di dìdìrì wọ́n sọ ọ́ dẹni tí o pé nígbà tó tètè ṣe ní tó yẹ déédéé yóò tún lé ayé wa ṣe déédéé yóò tún lù wá ṣe nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú suratu rahman nínú ìkẹ́tọ́lọ́ ń sì ṣe fún wa ẹ́ ìgẹ̀tọ́lọ́ ń ṣe fún wa látara ìsìláàmù ni pé ó ṣe é lẹ́sìn déédéé pété ẹ bá ti tẹ̀lé alukur'an tẹ̀ tẹ̀lófin ọlọ́wọ́n ọba ẹ máa ráyé tó dùn gbé ẹ máa ráyé tí ó dáa gbé ẹ máa ráyé fọkànbalẹ̀ gbé ọ̀rọ̀ míì láti fẹ́ mú yẹ já ẹja sọ̀hún di ìjọ kẹjọ nítorí wà lárúbọ̀ wà dán àhálì ànàm àwọn oore tọ́lọ̀ ń ṣe fún wa lára rahman náà ni tún kà síwájú ni tún kà síwájú ọlọ́run jẹ́ aláṣepẹ́ ọlá títóbi ọlọ́run ẹnu wọn tá a wí ọlọ́run jẹ́ kí a bá nínú iṣẹ́ ládàá wa kó wúlò fún wa kó wúlò fún dúdú ẹ̀yin tẹ́ ń gbọ́ náà ọlá àánú ọlọ́run ọba ọlá títóbi rẹ̀ akíra lẹ́ẹ̀kan sí kú ọdún kú yèdún ẹ̀mí ó ṣe púpọ̀ ọdún láyé o onífẹ́lẹ́ yìí wa tá a bá ń ṣe púpọ̀ ọdún láyé a máa ṣe nu islam a máa rí ìmánì fi ṣe wọ́n ọlá títóbi ọlọ́run ọba ọlá àánú ọlọ́run ọba yìí tá a bá wí tó kù díẹ̀ káàtó ọlọ́run forí rẹ̀ jìn wá níta bá wí tọ́ da ọlọ́mọṣà lékún ládàá wa lérí ẹ̀ ọlá sallallahu alayhi wa sallam ọlá sallallahu alayhi wa sallam alala ilaha illallah alala ilaha illallah alala ilaha illallah. محمد يا رسول الله لا لا إله إلا الله لا لا لا إله إلا الله لا لا إله إلا الله محمد يا رسول Allah. ọba tó ní irun gbàrún wa ọba tó ní zaka gba zaka wa ọba tó ní Ramadan gbàwẹ̀ wa ọba tó ní Àràfà gbàjì wa gbogbo ohun tó bá ṣe òun ni ó ṣe gbogbo ohun tó bá ṣe kò má ní í ṣe Allah la ilaha illallah. ألا لا إله إلا الله ألا لا إله إلا الله محمد يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تكفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين